بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشهد به أمري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سنك يا موسى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعدد بالعدد والأنثى فاعملوا موسى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن فمن أوفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب عليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلهم تتقون نعم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام ala rasulillah àdá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alayhi wa wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀háábà àti gbogbo wa náà tá ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbéde àlùkìyàmà abẹ́lọ́ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kọ́lọ̀ jẹ́ ká wà nínú àwọn tí yóò rí ọdún ẹ̀ bí a ṣe ń wá òru làìlátùlọ̀ kọ́dẹ̀rì kọ́lọ̀ nǹkan fi wá ṣe kò jẹ́ dáadáa kọ́mọ̀jẹ̀ kóòrù náà kọ́mọ̀jẹ̀ ọgbọ́n máa wà lọ́wọ́ àwọn àyàtà yanjú lọ fàwáìdùlà àyà òun la sì ń kà á lọ láti náà tẹ̀síru bàbá wa sheikh alàlámà Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ àlùfẹ̀mẹ́ tẹ̀síri tí a ń kà á lọ yẹn ibẹ̀ la ti ń ṣe àwọn àlàyé àtàwọn nǹkan tó ká gbọ́yé sórí àwọn tọ́lọ̀ ọba àlekè ọlá tó gbà lérò tó fi ń sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ọfẹ́ kọjá ìdáyà ìmọ̀nà fún gbogbo ayé ìwọ bá wá rí wípé ọ̀n gbọ́tùmọ̀ Qur'an ọ̀n lọ léèkéwú tí wọ́n ti ń ka ayé rẹ̀ ọ̀wá yípadà ìtumọ̀ rẹ̀ ni يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله ìtumọ̀ ẹni bẹ́yàn pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ nígbà tó bá sọ fún ọ pé ìtọ́lọ̀ ń fẹ́ rè ìtọ́lọ̀ ń fẹ́ kó o ṣe rè tó ní ẹ̀dákẹ́ ọlọ́run yẹn ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kùránì ò lè wúlò fún ọlọ́jọ́ kùránì ò wúlò fún wa. Aya ayé àyọ àlẹ́bí iná àmà náà kú tí bá àlẹ́ ikọ́ lẹ̀kẹ́ sọ́ọ̀sù ìlẹ̀kọ́ tílá ibẹ̀ la máa bọ́ sílé nì sórí wọn bá fàwa ìdúlà áyà èyí tá a láǹfààní àtìkà lánàá yẹn ẹ̀jẹ̀ àfìgígbọ̀n àkàtà kọ́ ọlọ́dọ̀pá àkàtà torí pé bàbá tó mú àwọn ọ̀rọ̀ míì wà bóyá bàtà bá fẹ́ ka fàwa ìdúlà áyà seventy eight bóyá padà ka torí báwọn fàwáìlì tàn mú wáyé ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ rání o torí àyà yẹn ìwọ náà rí pé tọ́wà bẹ̀ pọ̀ ọlọ́run kó jọ kó sì wá lára àwọn tí ó jẹ́ èèyàn rẹ̀ náà ọlọ́wọ́ fẹ́ bèèrè àti yín sọ̀rọ̀ ibi tá a dé ń sìn náà ń pè ní tó ní í ṣe pẹ̀lú aláàdìlù fìlẹ̀kìsọ́ọ̀sì aláàdìlù fìlẹ̀kìsọ́ọ̀sì èèyàn fẹ́ gbẹ̀san ká déédé nínú gbígbẹ̀san àlàájìlú ìmọ̀ọ́dá zero pesos irú gbígbẹ̀san wo ó ní pé gbígbẹ̀san nígbà tó ti nínú àbẹ̀wò àmínú kìí ṣe irú ẹ̀san báwọn. àlàájìlú tó ṣùgbọ́n kò sígbà tí wọ́n kú ò ní ẹkú kódà nínú ọ̀rọ̀ ọgọ́ọ̀dọ́ ìgbìyàn tó yọ́dà bí ìgbà tí èèyàn kú rí lójú mi àwọn èèyàn pọ̀ tí wọ́n ti kú wà láàyè làwọn èèyàn ńláńlá ọ̀dọ̀ ọdún mẹ́lẹ̀ èèyàn ńláńlá máa ń kú ṣùgbọ́n àwọn èèyàn tó sún máa wà pẹ́kípẹ́kí ẹ̀wù gan ti ẹ̀wà ń bá yàn tẹ́lẹ̀ gan bá jáde náà yóò tún máa jáde wọ̀ lọ sí máa wọlé báyìí ìgbà kan ní kẹ́ ààrẹ ló ó kú ó lè jẹ́ ààrẹ ọlọ́run ọmọ ìṣú ẹ̀ sọ wa gáàsì ó lè bì tí ó jẹ́ lómi gan ọ̀kadà ó lè wó yàn lẹ̀ ìbàdàn ní local government orí ọ̀dẹ̀ tá a wà yìí ìmáàmù kan ń bọ̀ ni ó kù díẹ̀ kò délé rẹ̀ kódà kò tó ṣẹ́jú méjì mọ́ ní lọ́kadà ń bọ̀ tó gbé òun lọ́kadà kan náà ń bọ̀ eré ní àwàdà wọn dùgbà tí ẹran méjì kọlura wọn eré yẹn pọ̀ wọ́n wó lu babalẹ́ màmú mọ́lẹ́ ni babalẹ́ màmú ò ló fọ́ sí ètò hours tó fi kú àwọn ọ̀nà tẹ́yìn gbà kú ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yà kí ló wọ́n náà ikú ló mú torí náà ọlọ́run jẹ́ mi wá ogun àwọn èèyàn kú lọ́gbìn yìí ó ìtọ́ka àwa náà lè wíwá ìwà bẹ́ẹ̀ kọ́lọ̀ ogun tuntun sí àfà so orí tọ́lá rò wípé ẹ̀dájì mi lówó lọ ọ̀jẹ̀ kó rí rí ó pé mójú tẹ́kọ̀ọ́ rẹ̀ ogun tó ọba ti gbà bàbá àdèlé ti kú ní ìṣẹ́fẹ́ ìmọ̀ràn mi kú àwọn àlẹ́fẹ́ sílì bàbá mi kú ní 2015 ọdún kejì tá abẹ́rẹ́ mùsùlùmí twenty fourteen abẹ́rẹ́ mùsùlùmí yàrá mi kú lọ́dún yìí èmi tí mo tó ti dàgbà tó báyìí mo tó ń fìlì pé ní bàbá láyé kátó wa sọ pé tí wọ́n dàgbà ilé máa ń jẹ́ káàánú àwọn ọmọ òru kan sí èèyàn gbà mí àwa tá a ní bàbá láyé tá a ti dàgbà à ń fìlì ẹni tí wà ní bàbá nǹkan àti wọ́n tó olóògbé láyé ọ̀yà ajúrìrì ó pé jẹ́nu wọn ó dùn pẹ̀lú àfihàn wọn sábà ní ọlọ́kírun jẹ́nu òrí ó dùn kódà kámọ́ ní ọlọ́kírun fún àrẹ́sí lọ́kírun kó o ṣe tọ́lọ́ kó o tẹ̀lé tọ́lọ́ ṣùgbọ́n nínú àwọn àdájọ́ ó lè ṣẹlẹ̀ àlọ́kìsọ́ọ̀sù fìlẹ̀ kọ́tílá àwọn tó ní í ṣe pẹ̀lú wọ́n ń pààyàn sọ wá rí tí wọ́n ń sọ yẹn òun ni wípé ó lè ṣẹlẹ̀ kọjá sí pé wọ́n pa ẹnìkan ẹni tí wọ́n bá ti kú kò lè fáìtì fúnra ẹ̀ náà ṣùgbọ́n láwọn fámìlì tó fi ilẹ̀ nílé ayé àwọn fámìlì tó fi ilẹ̀ yẹn jọ torí ọlọ́run farabalẹ̀ dáadáa ṣẹ̀rí àláwọn àdájọ́ kan tó gbé kalẹ̀ ìyẹn la fi ń sọ pé ìtò lè sọ́ọ̀fù pọ́blẹ́mù nàìjíríà ṣẹ̀rí àní kí la lè sọ́ọ̀fù ẹ̀jẹ̀ mọ́ ṣẹ̀rí à kò sí nǹkan míì tó lè sọ́ọ̀pù ọ̀rọ̀ nàìjíríà tó kọjá akálòtò ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run lọ́wọ́ iye èèyàn tí wọ́n fi pa ṣòfò wọ́n pa wọ́n nípa púpa wọ́n pa wọ́n ọ̀dẹ̀ sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀yọ ó lè já wọn alágbára àwọn náà nìkan pa wọ́n ó lè jẹ́ pé wọ́n pa wọ́n nípa àtàbòsí ó lè já wọn ọmọ yahoo ó lè jáwọn area boys ó lè jáwọn tọ́ọ̀kì wọ́n sì pààyàn wọ́n lọ bí àwọn ọ̀pàá máa fi kó ìwọ òkèrè àwọn ti pa àwọn tó ju tiẹ̀ lọ kò sí ìtọ́tẹ̀lẹ̀ sáwọn àwọn ò lè sun ọjọ́ méjì ní police station wà láìpọ̀ lárúkọ ọmọ àyàn láyé ọmọ àyàn lọ́rùn o ọlọ́run yìí gba o ọlọ́run ò ní o kò ní o kò ní mínísítàsì o kò ní kọmíṣánnáàsì o tọ́lọ̀ ń bá gbá àwọn òbílẹ̀ jẹ àwọn ọ̀bàlẹ̀ jẹ tọ́lọ̀ ń bá gbá wọn mú ah! ayé ọmọ sù wọn o ayé òṣèkiri ayé òsù wọn ìyẹn la ṣe gbọ́dọ̀ farabalẹ̀ lórí ta fẹ́ dé ẹ̀yin fẹ́ ẹjọ́ ọmọ ilé kí ó tù lábòlẹ̀ ẹ fara yín balẹ̀ nígbà bá mú kí ó rí àwọn sùkúùkù kàwé yíyà ẹ máa kọ́ àwọn tọ́jọ́ báyìí tó o bá ti wá gbọ́ wípé áyà tí o sáà tún sún ní two thousand and twenty three ní zero fourteen forty four ìdájọ́ ẹ̀ lájẹ́ yìí tí wọ́n bá fi àfarabalẹ̀ gbọ́ ọ́lẹ̀ bí ìgbà téèyàn fẹ́ràn jẹ ìṣúni tó ti yé bá àfáà ní áyàtà fẹ́ tú yìí ọ fẹ́ sọ nípa àlàádìlù fìlẹ̀kìsọ́ọ̀sì àṣẹ tí wọ́n bá pààyàn wa àtúgbọ̀dọ̀ kọjá ẹnu àlá ọlọ́run ẹnìkan gé ọ lápá ìwọ ti ń bẹ láyé ẹni tó gé ọ lápá ṣé wo ó gé lápá kó o tún gé lẹ́sẹ̀ ẹnìkan fọ́ ọ lójú ọ̀tọ̀ sọ́ọ̀fọ̀ ojú ọ̀tún ẹ̀ kó tún fọ́ tó sì kó tún gé létí bí ẹnìkan tiẹ̀ wá máa má pààyàn ni àbó ṣéèṣì pààyàn ni àbọ́jọ ó fèèsì torí gbogbo ẹ̀ ló ń bẹ nínú ṣẹ̀ríyà jọ ń torí ọlọ́run fara rẹ balẹ̀ so orí pípáàyàn èyí tó jẹ́ alọ́kọ́tìlò làámù èyí tó yàn máa máa pààyàn ó ní máa pààyàn fún ọmọ máa pààyàn kí ló dé ọgbà lẹ́bẹ̀rẹ̀ dì nínú ọgbà lẹ́dá dì nínú wọ́n ní kí n pa ní bọ́ màmá pa ní orí rẹ̀ ó ní ọ̀lẹ́kẹ̀ẹ́ kó sọ́pọ̀ lọ́dún bọ́ màmá nínú ìkan bẹ èèyàn pa ọ̀pọ̀ àyè wàláì ó fi ní séèkì ọlọ́mọ jẹ́ lórí oṣù ìgbọ̀ngẹ́ wa bọ́yá dráìfà ni ìwé ẹ̀sẹ̀ sọ́nà yá wa kan rí ọmọ yá wa yẹn ó gbọ̀n yìí á olùsàfihàn ìró oorun sùn á mo sì pa àyàn ó dráìf bírèkì mọ́tò fail ibi ó ti àtẹ́ǹtì gbé blablabla kọ́tà jùlọ àfa ọ̀rọ̀ lu ọmọ ni ọ̀tẹ̀ ni ọmọ kú lójú ẹsẹ̀ yìí Ah! àfà àgbà ti di yànnàyànnà ìkánṣẹ́lẹ̀ junction muslim ládùúgbò wa tó sì mọ̀kìlẹ̀ òun yìí ẹ bá gbọ́ kíkẹ́ tó fi lọ bí ọdún méje ní ìsìn o èmi gangan mo wà nítòsí muslim láàárọ̀ ọjọ́ obìnrin lẹ́ni yẹn ìyá yẹn gan ti fẹ́ parẹ́ ọ ń bọ̀ láti bí ọ̀nà dúró jayé yẹn ọmọ ẹ jáde junction muslim bóyá mọ̀mọ́ yẹn bóyá lẹ́nà àbí kọjá pé ọlọ́run sábì kádàrà bóyá ọ̀yẹ́ kó ara kìkìnní kan ó kẹ̀lé èsì tí ọ̀yẹ́ kó rè mọ́tò kẹfẹ́ ni àwọn ọmọ yẹn ń bọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀gbọ́n kẹsàárè ọ àbúrò kéré díẹ̀ mọ́tò gun àbúrò ní ọmọ yẹn lórí ẹsẹ̀ èmi wà lọ́nà ìyànà àdìgún lọ́nà lè ba àmì jọ ni ó dàgbà wọn yẹn ah ah àwọn kan ló ń fi ọ̀kadà gbé lọ ìbò lè ní kọ́nà ah, ó tó ti pa búrò mi fa àpàláì á ẹ̀jẹ̀ lágbára tọ́wárí ẹ̀gbọ́n àtàbúrò tàbá ń jà gbani wọ́n kẹ́ ń jà ní wọ́n sì láìkì ara wọn o ni pé àbúrò rẹ̀ tán bá jà wọ́n lọ fọ́ létí lẹ́gbẹ̀ẹ́ náà máa ń nà mi ni ó pé ẹ̀jẹ̀ ṣe kí ni o kọ́ lágbára lọ ní rọ́bì àtàbúrò àwọn ọ̀dọ́ ìmọ̀ wa máa wọ̀ ó rí lóṣù wọn wọ̀ ẹ́ kí lẹ dẹ́wò yìí wọ́n lọ fọ́ọ̀mù àwọn ti ní nǹkan lórí kó bẹ́ẹ̀ máa tó ọgbà pẹ̀lú rẹ̀ wọ́n máa wọ́n bí irú kí lẹ lẹ́yìn à ọmọ wípé bá a bá ń jà ní kí ni o ìtakùkọ ìwọ́n lọ náà kó owó ọmọ òun ti ariwo yẹn lè mí gbọ́ ń yànà àdìgbò ní ẹ̀fẹ́ lọ muslim ni ìgbà tá a dé jọ́ṣẹ́ muslim ah wàhálà èèyàn ó sọ̀kọ́ màmá yẹn gan tó ń gan ṣe mistake fi mọ́tò pa ọmọ ìyá gan ti di jẹnẹjẹnẹ bí ah orúbìnrin lòun náà ah ah irú kí lọ́sẹ̀rẹ̀ sóhun yìí ah oṣù mọ́tò pa yẹn ah wàhálà dé bóhun ọmọ tí wọ́n pàbúrẹ̀ náà wọ́n darí pé mo léyìn oníkanjú ọkọ̀ tó wọ́n délé wọn o wọ́n ti tẹ́ òkú ọmọ yẹn lẹ̀ èrò ti pọ̀ junction muslim lọ́sọ̀ ti pa búrò mi lọ́sọ̀ ti pa búrò mi lọ́sọ̀ ti pa búrò mi ah, in fact àwa táyé dé junction muslim system wa ti dà èyí èèyàn sars ṣe ni kí ló ṣe jẹ́ náà kò ní lọ lọ́fẹ̀ẹ́ náà o ilé àpapọ̀jẹ́ pé ṣèlú àlàbá lò gbogbo àwọn ọmọ táwọn máa ń ṣe wèrè táwọn máa ń drive náà fi hàn án tí wọ́n máa fi ọ̀kadà ṣe wèrè àbáwọn ọmọ tí ọmọ ń débi nàìjíríà ti ní sùkúrú yóò àbẹ́ pé ọpọlọ wọn tó níbi kan rí fọ̀máàtì ẹ̀ níjọ́ tí wọ́n bá sàmì ní odidi ìtàràtọ̀ lágbára tẹ́lẹ̀ ọ̀sán díyà tọ́lọ oyè mílíọ̀nù sọ jẹ́ orí rẹ̀ ó bèbè é tòun ta òun dáràn wàhálà pé kí ni o ó dé bá òun ọlọ́run wá ń sọ fún wa pé yá àyú alẹ́bí náà á mọ̀ nù apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé tọlọ́run lẹ́ máa ṣe ẹ̀yin tí máa ní òdodo tó jókòó sínú gbáyà yín ẹ̀yin tẹ́ ẹ gba orígun yín máa ní mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ ẹ̀yin tẹ́ ẹ gbà pé jókòó ẹ dùn níwájú ọlọ́run níjọ́ ìyàwó máa yẹ kò mọ́nù. Ṣùgbọ́n bí láàlá áyà bá a bá ọ̀rọ̀ Abdullahi ibùn tí wọ́n bá ti ka áyà yẹn wọ́n ma ń dá kù sí ẹni àfa Abdullahi ibùn Umar tí wọ́n ti ka áyà yẹn ìyàwó máa yẹ kú mọ́ ọ̀nà. sùlẹ̀ ọ̀bílà aládé ọ̀gá ẹni tí tọ́lọ̀ mi àfa àwọn onílala bíi wọn ọ̀rẹ́ rìn. nígbà kó ní àbúrí yín fọ́ ní ìrírí ìmọ̀ ní dáhùn wọn bí ọ̀dá ọkọ̀ ní dáhùn mo fojú ara mi rí ní ìwòrò òdì ìmọ̀ ìbáyà election two thousand and eleven ní àbí two thousand and seven sí two thousand and fifteen either twenty eleven or two thousand and seven lẹ́yìn election yẹn ráyọ̀tì ṣẹlẹ̀ díẹ̀ bàdàn wọ́n wá kó àwọn sọ́jà kò fún òun òde mo fojú ara mi rí gbàdàbà yìí níwòrò òdì lára either two thousand and seven thousand and eleven tàbí around that time yẹn. mọ́tò tẹ́lẹ̀ ìgbéjáde mọ́tò ọ̀yọ́ state government ni o kìí ṣe private mọ́tò official government vehicle tó show plate number oy ọ̀yọ́ state oysd ó wá wá mọ́tò ìwàkuwà níbi wọ́rọ̀ bí yẹn gbọ́dọ̀ kí ló dé à ah, mọ́tò ìjọba orí òun wà bẹ́ẹ̀ kí lọ́ka sójà bọ́lá ti sọ pé lẹ́yìn gọ́fúnọ̀ téèyàn bá jẹ́ kọmíṣánná àti mínísítà tó bá ṣe wèrè wájú àwọn sọ́jà ó lè kọ́ sí ìyàjẹ̀wò torí pé sọ́jà mẹ́wàá lọ́tẹ̀lé wọ àwọn fífì lọ́wọ́ àbí mẹ́wàá ó ṣe kí ni o wọ́n forí ba fún fífì Commissioner, ọ̀yà fọ́ọ̀tù tí wọ́n bá tẹ̀lé fún ọlẹ́gbàgbẹ́ ó lè nípa kọ́sọ̀ fún ọmọ ìlú méjì <laughs> eléyìí mo mú lọ́la ní ìwọ̀rá ìlú wà láyà ní dráìvà yẹn ṣe mú dóò dráìvà yẹn kì í sí commissioner ṣùgbọ́n wọn mò ń sọ fún yìí wọn à fọwọ́ pé mọ́tò ìjọba lọ́wọ́ ìwà àkúwà ìyàtọ̀ jẹ níwòrò yìí ah! ọlọ́pàá orí tí màá yẹn bá ń bẹ láyé lónìí o kò lè gbàgbé tí èyí yọ oṣù kọ́kọ́ yá lọ́wọ́ sọ padà bá ọ̀rọ̀ ọ̀dọ́ ọmọdé ẹjọ́ ẹ má wà kúra ní sọ́jà sọ́wọ́ o <laughs> wọn ọ̀rẹ́ rìn o sọ orí ní abá lo òfin ọlọ́run wọ́n sá ti bu alọ́tò kan ọ̀pá ìmọ̀kọ́jẹ́ pé ká tọ́ àǹtí ó fàfiṣe gan ni ó sì ní ìdájọ́ ká wá lọ màmá ìkẹta lè tó jẹ́ pé ṣíbùú làámùdì kèé ṣe pé èèyàn fàfiṣe kèé bẹ́ẹ̀ ṣe pọ́ màmá tàn hundred percent ó jọ pé ó jọ pé ó màmá bí kéèyàn fẹ́ ta ìbọn èèyàn lọ wà lórí ìdùn ó tún dá wákà ọwá ló rò pé ọ̀kẹ́rẹ́ ni a fi kàbà ló gbé bọ̀ fún lọ́bá ní yéé wọ́n ti tòun bọ́ sọ́jà ti tòun bọ́ àbọ́dẹ olùsọ́jẹ̀ sọ́jà ní àbàbọ̀ ògùn rímọ̀ ọdẹ ti tòun bọ́ ẹ̀yà ara àbà àwọn àwọn sáré bí ní òun dára ọmọ ẹ̀gbọ́n òun náà ní ọ̀kẹ́rẹ́ náà wọ́n wó lókè lórí ọ̀kẹ́rẹ́ kiri sí tó tún kọ orin tó tún ní kéré rẹ̀ bí ewé o kágbà tó ara rẹ̀ bí àgbà àwọn gbọ́ orin tí kọ ní abúlé gan tiẹ̀ ní akọrin ànábì ti mọ́ta ó sì jẹ́ ìran lárúbá àwọn kọ olóhùn kankan ọlọ́mọdé àǹjẹ̀nú lè jẹ́ àwọ̀ èèyàn padà tí ó pé èèyàn dàbí ọ̀kẹ́rẹ́ èèyàn sì ó lè máa kó wákà kí wákà rẹ̀ ká dí etí ìwọ̀n tó ń lọ tí náà dáadáa yẹn wá àwọn tó jọ ẹ̀ àtàlùjá òun ọmọ ọmọ ó gbà kó wọn ṣàṣìṣe ni o ọ fẹ́ ni àbí ìdájọ́ tiẹ̀ náà tó wà lọ́tọ̀ ọlọ́run kọ́ tọ́ wa sọ́nà bí a máa bá lọ. ọjọ́ náà pẹ̀lú onígbàgbọ́ òdodo kùtìbà alẹ́ ìkómọ̀lù kìsọ́ọ̀sù ìlẹ̀ kọ́tílá bàbá wa sheikh alàlámà muhammad bọ́nù sọ́ọ́lì àlùzẹ̀mí wọ́n ní pé tá a bá ń sọ̀rọ̀ kọ́tílá jámọ́rù kọ̀tíìlù ni kọ̀tíìlù fàílù tó lè súnmọ́ bìmánà mọ̀fọ̀ẹ́lù ẹ̀yìn tẹ́ ẹjọ́ ọmọlé kéwú àwọn tẹ́ gbọ́dọ̀ wọn farabalẹ̀ fún nínú kùránì lélẹ̀ yìí ẹ̀sìn kọ́ òsùn wọn fàílù ó lè jẹ́ mọ̀ bá alága níjọ́ míì ó lè fi fẹ́ fáìlù níjọ́ míì sódìyé àwọn ọ̀nà tí ẹ tó ṣe nǹkan máa ń gbà wá fàílù wà ó rí pé gbàmí àwọn òṣùwọ̀n yẹn wọ́n máa ń lò fọ́lọ́ àlímọ̀ tó bá ti jẹ́ tọ́lọ́ yóò túmọ̀ sí pé nǹkan yẹn pọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń lò fún ọba alága àlímọ̀ àlímọ̀ bàṣírù sàmírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọtílù níbi bìmánà màkìtúlù ẹni tí wọ́n pa gẹ́gẹ́ bí jáwọ́há dẹ́mú jẹ̀rí ẹ̀rù sótìyé ẹni tí wọ́n sá lọ́gbẹ́ ẹni tí wọ́n ṣe kí ni tí wọ́n sá lọ́gbẹ́ ní jẹ́ jáwáhá àwọn tí wọ́n sá lọ́gbẹ́ the injured ones the wounded singular mú fúlọ́ọ̀dù ẹ̀ ní jàrí ẹ̀rù aláwájú mọ́dá fàáìlù ẹ ti ń kọ́ gbogbo òṣùwọ̀n yẹn ní mọ́tíráfà ìyẹn ọ̀gbọ́dọ̀ fún ọ níṣòro irú ẹ̀ náà tún ni asra jámúwú Asiru ẹ̀rú sótíyé ọlọ́run níyà ayọ́ àlẹ́bí na àmànú apẹ̀ni onígbàgbọ́ òdodo ti bá ìsọ ọ̀sọ̀fẹ́ kọ̀tìlà sórí lọ gbọ́ yé dáadáa ìtò ní í ṣe pẹ̀lú à ń àwọn èèyàn tá a pa tí pípa ṣẹlẹ̀ sí wọn jọ̀ọ́ farabalẹ̀ dáadáa àwọn ọlọ́run ti ṣe lófin a ti ṣe lọ́ranyàn kò ti bá alẹ́ ikú mú lókè sọ̀rọ̀ sòfè ọ̀tìlá àfáà níta báwo wọ́n gbé wá ní màjíwúrù yọ para rẹ balẹ̀ ìwọ nínú kéwù tábàgbé nǹkan wá ní màjúwùrù òun ni bíi passive voice ní English àmì rí subject àmì rí direct subject àmì rí fáìlì àwárí ná ibù fáìlì tí n bá sọ wípé akala òsáámátù àlẹ́kúgúzà kùsàámọ̀ ìjẹ̀bú rẹ́dì tí n bá ní ukìlà lẹ́kúgúzù ó ní sọ pé ukìlà lẹ́kúgúzà ukìlà lẹ́kúgúzù wọ́n jẹ̀bú rẹ́dì. alọ́jọ́ bẹ́ẹ̀ yẹn ìfẹ́ tú sàámọ́ láti kíkẹ́ ẹ̀ ukìlà lẹ́kúgúzù wọ́n ti jẹ búrẹ́dì yẹn wọ́n á ní zainab jẹ́wọ́ ta ló jẹ búrẹ́dì bọ̀dá ọ̀sàmọ́ ní ìjẹ́ dá ọmọ gbígbó ánímọ̀ bọ̀dá ọ̀sàmọ́ ló jẹ́ ó kìlà lọ kú èyí á máa lò ń gbà mí tọ́ ọ̀bà tó ó ṣe kí ni ní kù sí ìbàdàn wọ́n fẹ́ wọ́n ní ta ló Allah torí pé àfihàn ẹ̀kan pọ̀ yé ń bẹ̀ yẹ jama sóyà àbí òye kèéfè nǹkan tó fún wa nípa tí máa ní ẹ̀rẹ̀ ní àbídájí ni ṣé pẹ́sidẹ́ǹtì wa àbí wa àti pọ́rọ̀ là ń kà gan ni ó ti yé wa ní wọ́n ní yẹn ló kùtìbà alaykumul qisasu ìlẹ̀kọ́tílá sótìyé forí bọ̀ wọ́n ti ṣe lọ́rọ̀ ẹ̀yàn nìyẹn wọ́n ṣe ní mọ́jẹ̀mú wọ́n ní àlẹ̀kìsọ́ọ̀sù yẹn wá jẹ́ náà ibùdó fáyì òun ni tó ń jẹ́ àrólé àrólé ìtọ́jẹ́ subject irú ẹ̀ náà bẹ́ẹ̀ ní English o passive voice he eats the food the food is eaten òun ló jẹ oúnjẹ Abdullahi eats the food Abdullahi eats the bread the bread is eaten wọ́n ti jẹ bread ta jẹ passive voice nìyẹn active ní kárí subject direct sọ̀rọ̀ èyàn ọ̀gá ẹ̀kọ́ níbi táwà lọ ìdájọ́ ọlọ́kàwà ju torí ẹ̀rí ẹjọ́ ọmọdé ìṣẹ́lá tó sàlàyé sẹ́ńtẹ̀ǹsì táwà fáwà kọ́ wa o ọlọ́run bá ní sáwà fáwà lẹ́sàn-án rí o. àtàwọn táwọn àbá wa kọ́ láwọn tí láwọn ti bẹ̀ wáyé náà lápá o àwọn ní tó bá wá rí bẹ́ẹ̀ sórí nǹkan tí wọ́n fẹ́ ká ń bẹ̀ kan mà tẹ́lẹ̀ pé náà lọ bá sáré rù ẹnìkan àti ṣòfin ẹ̀bà arábìnrin kẹta ní kílẹ̀ tọ́ọ̀ bá sọ́ra lójú kẹfẹ́ rí o ọfẹ́ máa bọ́lọ̀ lọ́n kí á rìn àtẹ̀ṣírí hákù tẹ̀ṣírí ìláyì wàhádà limani ìláyì wàhádà ọlọ́run nìkan ló ní ọmọ bọ́lọ̀ lọ́rọ́ kí á rìn títò fẹ́ èèyàn fẹ́ parẹ́ nù èèyàn parẹ́ tí wọ́n ẹ̀ ọlọ́run wá ní tó bá rí bẹ́ẹ̀ ó ti di òfin asọ́dọ̀ ẹ̀yàn tí wọ́n bá ti pààyàn yín àlèkèsọ́ọ́sù lèkèsọ́ọ́sù ẹ máa gbẹ̀san lórí ẹ̀ ṣùgbẹ́sẹ̀ ọlọ́run wá fẹ́ sọ bóò láàṣẹ gbẹ̀san ìwọ tó ọba lọ lòfẹ́ ẹnu ó di àlọ́dọ̀ ọlọ́run kó o tó ní pé ah wọ́n padà dì mí gbogbo bábílì wọn ní ọ̀run tán wọ́n mọ̀ pé òun ní tọ́ọ̀kì lórí wọ́n mọ̀ pé olówó lòun òun ò ní kí wọ́n rún gbogbo fámílì wọn àtìrí ní olórí orílẹ̀-èdè nàìjíríà tọ́lọ odidi odidi àjọ jẹ́mọ́ tó orílẹ̀ èèyàn mẹ́wàá tábápá èèyàn twenty ẹ gbọ́dọ̀ lọ pa hundred o tẹ́ ẹ bá pa hundred kí agbára ń bẹ sọ́jà ń bẹ mọ̀gbó ń bẹ kíníkan ń bẹ ẹ́ẹ̀ èèyàn bá ọlọ́ọ̀lẹ́ tọ́lọ́ ń bínú sí ẹ̀mí tí ọlọ́ọ̀lẹ́ mi ni ọlọ́ọ̀lẹ́ mi ọ̀gẹ́lẹ́ pààyàn bó ṣe wù ọ́ tọ́lọ́ bá ní ká máa pààyàn bó ṣe wù wá bóyá mi kò ní sí láyé ìwọ ló ní sí láyé ká gbọ́ kẹ̀ máa gbé máa yọ kẹ̀ máa gbé fún yẹn ìlọ́fà àwọn àmì tí wọ́n ti ń lo ìwọ̀nba ṣẹ̀ríà àbáwọn ẹgbẹ́ fún ọ̀sọ́ báwọn ń lo ṣẹ̀ríà ṣùgbọ́n nínú òfin wọn náà a ní tó and they are very rigid wọ́n dúró déédéé lórí òfin yẹn kódà bí nàìjíríà tọ́jà pé táwọn ọmọ ẹni ńlá bá fẹ́ wọ́n dèwé bò they will put it under the carpet till eternity until the day of resurrection. ṣùgbọ́n bá bá já sí mọ́ mo lò sí kan ó rẹ̀ tó jí búrẹ́dì gbogbo tó jí ọ̀wọ́ one thousand ó nìkan lẹ̀ wọ oṣù mẹ́ta tàbí kọ́ sanwó òtara ẹnìkan ó sì ju forty million wọ́n nìkan lọ gbogbo tí wọ́n bá ní kọ́ sanwó ẹ̀ka gbalẹ̀ ẹ̀ka tó wà lájà gàgàn nínú forty million wọ́n gba twenty million ó tó kéde lọ́wọ́ rẹ̀ jẹ́mọ́ twenty million yóò sì tún wọ́n yan fọ́ńdà ó tó lè gbàgbọ́ ti gọ́ọ̀nù lọ́la ẹni tó dìbò lọ́wọ́ ẹ̀sọ́ pààyàn ó tó padà contest ó sì tó wọlé ní nàìjíríà yìí àti tó ọba wọn ti lọ lókù ẹni yaba bá ńlá ọ̀daràn ó sì tó wọlé ẹni yaba bá ńlá ọ̀mùtí ó sì tó wọlé ẹni tó yẹ ẹni tẹ́ mọ̀ rò pé tẹ́lẹ̀ ìlẹ̀ kìí ṣe tí ọmọ ẹjọ́ káàkiri ṣe any small thing yọ sáré máa rù bìtù ọ̀rọ̀jọ́ bẹ́ẹ̀ ṣe jò ọ̀rọ̀jọ́ bẹ́ẹ̀ ṣe dancing ah yóò sì tó wọlé nàìjíríà lè ní ti máa ń ṣẹlẹ̀ o kìí sáwọn táwọn ọlọ́pàá fi pé wà o nàìjíríà lè ti máa ń ṣẹlẹ̀ ọlọ́run adéwọ́lá kún ọlọ́run ní ẹ̀lọ ọgbọ́ yé ìdí ìdé wá ètì náà ń tẹ̀wọ́n ti náà ìyẹ̀wọ́lá kún tó lẹ́sẹ̀ sọ́ọ̀sẹ̀ àyà tó tó ní wọ́n lè béèrè pé mọ̀lẹ́ hikimatu tẹlẹtẹ sọ́ọ̀sì wọ́n lè bí ọ̀gá pé wá ìta àmà ẹgbẹ̀sán à ọlọ́run ti áńsà rẹ̀ wọ́n là kún tẹlẹtẹ sọ́ọ̀sì àyà tí ọ̀bà sí pé à ń bẹ̀sán gbé ìdájọ́ tó le kalẹ̀ kò ní sísẹ́ ìṣẹ́ ní òní nítumọ̀ wọ́n máa pààyàn sí èlì ibi kẹ́míkọ́ lọ́pọ̀ tó wọ́n bá pààyàn tòun ta òun lọ́lọ́fẹ̀ẹ́ inú ìṣẹ̀lẹ̀ nàìjíríà wà láì dẹ́ka lo ṣẹ̀rí àpèrè lóṣù mẹ́fà ní nàìjíríà jáwùjọ́ bẹ̀rẹ̀ immunity kí ní jẹ́ immunity ní òṣèríà tí gọ́ọ̀nà tó bá jalè mọ́ fọ́lọ́ bẹ̀rẹ̀ ni wọ́n gé lọ́wọ́ kò sí immunity ní òṣèríà tí wọ́n bá mú gọ́ọ̀nà tó ti níyàwó lé lọ́ba tó wó bí olóbe láta ó ṣe sìnà wọ́n lẹ́kùn pa rọ́jí máa ń bèèrè ìjà rọ̀ ìwọ́jà lọ ṣẹ̀ríà lóṣù mẹ́fà ọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀nà wọn kọ̀ kú dànù ṣẹ̀ríà ọkọ̀ ràn wọn lọ sọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán àwọn sẹ́lẹ̀tọ̀ mẹ́rin ní Nàìjíríà jẹ́ òní tí wọ́n lọ ṣe sìnà nílùú èbú ní ìfìdẹ́gbẹ́ wọ́n láwọn lọ ṣe kan lu èbú wọ́n sì lọ bá ọmọ ọlọ́mọ wọ́n lọ rí èbú they are now rapist. ọ̀pọ̀lọpọ̀ àwọn technical sọ̀rọ̀ tó tẹ̀lé nàìjíríà níjọba buhari tó ń kásẹ̀ lẹ́yìn ọmọ sẹ́nẹ́tọ̀ kan nílẹ̀ haúsá tó dé house tó ń wò pé ah ah abẹ́ẹ̀kìtàkẹ́ ní ìfìyẹn ni àwọn tó wà ń sẹ́nẹ́tì rè ah, àwọn apààyàn rèé àwọn olè sẹ́lẹ̀ǹtì kí ló fà ìgbà tó fi ṣiṣẹ́ rí pẹ̀ láwọn tọ́jú ọmọ security outfit eléyìí wọ́n ti mú kéèsì ìwádọ́ wa rí eléyìí ọwọ́ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣòfin nàìjíríà àwọn olè àwọn apààyàn àwọn arẹ́pìtì àwọn oníwà ọ̀dùn tó láwọn ni wọ́n rò wó finance election àwọn ni wọ́n rò wó nọ́fọ́tọ́ọ̀dù àwọn ni wọ́n rò wó kọ́ bá wọn tí ó gbà kò tí ìbò tá a bá lo ìlànà ṣẹ̀rí àbùsùn mẹ́fà ìwọ́jà ara lò ẹ̀tọ́ yẹ ká di ọwọ́ ọ̀pọ̀ ọwọ́ tí ọkọ̀ sọnù nàìjíríà ó súnmọ́ kọ́ wọ five million. àwọn tí ó jẹ̀bi lálẹ́ one hundred pé ó fèsì náà ẹ̀fọ́ níbi lálẹ́ ọgọ́rùn-ún àwọn súnmọ́ kọ́ wọ seven point five million. àwọn tí ó jẹ̀bi lálẹ́ forty pé wọ́n mọ̀ sí àwọn eléyìí ó ti ẹ̀dẹ̀ ní fifteen million ọmọ yìí ọ̀sán náà mo ní nàìjíríà ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rò páwọn dépò tó ga tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run súfúlá èèyàn yẹpẹrẹ ni wọ́n wọn lè faramọ́ṣẹ̀ rí àláíláí lè àmà owó ẹ̀sọ́ ẹlẹ́sẹ̀ tó nípa ni wọ́n mùjìrì mọ́ criminals ni wọ́n ọ̀daràn ni wọ́n ṣẹ̀ríà ó gé orí wọn ṣẹ̀ríà ó gé ọwọ́ wọn ṣẹ̀ríà ó lẹ̀ wọn lóko ṣẹ̀ríà máa fún wọn ní pankẹ́rẹ́ kódà tó bí surprise ìmáàmù ìmáàmù mọ́sálásí ìmáàmù míì máa lọ sí ìmáàmù alátàlátù ọmọ kẹ́sì ìmáàmù kan tí wọ́n mú jò míì tó fún obìnrin bíi mẹ́ta mẹ́rin lóyún nínú àwọn tí ń wá sàlátù wàlì ìmáàmù mọ̀tàzáwíjù ìmáàmù ti níyàwó lé òkó ti lọ lórí bàbá lè mọ́mù afáwọn ọgbẹ́ kòtò ní ọba àjẹ́ mọ́mù kọjẹ́ ustaz alimobajal alimotọ́ntọ́n alimokaram nítorí ọjọ́ alimokadamu kó o tó jẹ́ alimokọ́dáràn ṣẹ̀rí àwọn sọ wípé eléyìí ti níyàwó lè rọjí máa ń bílé ìjárati kè wá ṣe pọ́nísẹ́ǹtì nìkan ṣẹ̀rí àwọn àárín oṣù mẹ́fà yẹn ó rí pọ́pọ̀lọpọ̀ ọ̀nà nàìjíríà wọn ó ṣe torí pé wọn bá gbéṣẹ́ fún afọ́ olóṣù mẹ́ta ó ṣe ọmọ pẹ́sidẹ́ǹtì wọn láfíríkà náà is it not the republic àbí Togo the southern public president of Africa láàrin tí o ti dẹ̀dẹ̀ lóbi márùn sí nílùú lọ bó ti wọlé oníkẹ́kọ̀ọ́ kọ́ ẹ̀wọ̀n ọwọ́ àpẹ àwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ iná nílùú wọn tí iná bá fẹ́ jú nínú òlú yìí iná kẹsẹ̀ jú fún ṣẹ́jú kan gbogbo ẹni bẹ́ẹ̀ jọ́gà ẹ̀wọ̀n oṣù mẹ́ta ni nígbà bá parí ẹ̀wọ̀n oṣù mẹ́ta ẹ̀wà bóòdì

tó lọ tó jẹ́ wọn ó fi parí iṣẹ́ ẹ̀wọ̀n ọdún méjì péré ni ẹ̀yin providers ìjọba ó tẹ̀lé pẹ̀lú wọn sùkúù tá bá ti mọ́ ma ìdí òpẹ́sọ lóye léṣe CCTV camera. àti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mọ́ ọ́fíìsì wa níbi sùkúù tá a bá ti lè rí pé wọ́n kẹsọ̀ ánsà fúnra wọn providor ọbẹ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ ọdún márùn-ún jura lẹ́wọ̀n sòkòtò pé ń pé yóò fi lọ orúkọ ọba. ó wá gbọ́dọ̀ pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ náà Facebook orí yóò kù yẹ́ ká o. Olóògbé ẹgbẹ́ ọ̀hẹ́ ti bí ìgbà tó ọ̀bá níṣẹ́ ńlọ sí lẹ́kọ̀ọ́ mi bá níṣẹ́. Ó kàwé rẹ̀ ó ọ̀dọ́ ọlọ́pàá mẹ́wàá bá ń bẹ̀ ọdún ṣòkòtò ọba tó tún pé gbogbo àwọn aráàlú bẹ́ẹ̀ ni aráàlú kò sọ́dọ̀ atọ́ọ̀gì kan ẹni tán bá mú tó ṣe báyìí tó ṣe báyìí kò sí gọ́ọ̀fàdà kankan ọdún mẹ́ta ní òfin lọ rúkọ ọba ìwọ ohun tí ọ̀sẹ̀ tí wọn ọ̀dẹ̀ gbà pé olóṣèlú kan yọ wà báyìí wọn ó rí pé àyà àtọ̀ wàhálà kún tilẹ̀ pè sọ́ọ́sì àyà àtọ̀ ẹ̀yin góòlù pàmò lùsẹ̀ ní ayé rọrùn ọmọ lọ lórúkọ ìyẹn nìkan kan ò ní lè fọ́ ọ lè fọ́ ọ lọ́wọ́ bá lù ọ́ àwọn tí òun ọlọ́run kọ ọba ṣùgbọ́n ní nàìjíríà wọ́n odidi emir wọ́n àtàkì ẹ̀nà lórí odidi ọba lóòdó àdèkì state wọ́n bí wọ́n ti lọ pa ta ló fẹ́ bùn wọ́n àtàkì convoy president muhammadu buhari àbítọ́bà gbọ́ news kò sẹ́ni kan tó ṣe fún ọ̀gá sọ́jà ọ̀gá ọlọ́pàá wọ́n àtàkì wọn odidi station wọ́n lọ àtàkì ẹ̀ ọlọ́run bá ní dárí fọ̀kàbalẹ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ọ̀hún gbogbo àwọn tó fẹ́ nàìjíríà jẹ́ ọlọ́run fún wọn ṣe àwọn oníbi lọ ọlọ́run jẹ́ kí rọrùn fún wa. ní ayọ́ àlẹ́bí iná olùgbàgbọ́ ti ba alẹ́ lọ́kẹ́ lọ́kọ́tìlá àwọn ọlọ́run ti fún yín a ti lọ́rùn yàn lé yín lórí àlẹ́hóró ìlẹ̀hórè ọmọlúàbí lẹ́ni tó pànìyàn sọ́ọ̀bì nínú ṣẹ̀rí àlè ní ẹrú kẹrù náà máa rò pé ẹrú kú lé ní kọmọlúàbí náà máa rò pé ẹrú kú lé lẹ́yìn tá a bá rí pé ọmọlúàbí lẹ́ni tó pààyàn ọmọlúàbí òun nìkan náà láàpá o jẹ́mọ̀ ọ̀sẹ̀ ẹgbọ́n táwọn àlẹ́hóró lèlẹ̀hùn àṣẹ àlèhùrù yóò kú tálù bí lèhùrì tàbátọ́lù tèmi wọ́n ní túnmẹ̀ náà ni wípé kìí ṣe pé túnmẹ̀ nígbà ìlọ ọmọ ẹlòmí o ọmọlúàbí tó jẹ́ pé lọ́pàáyàn òun náà lẹ́ẹ̀pa o kìí ṣe bàbẹ́ ẹ̀ nígbà bá padà bẹ́ẹ̀ nígbà nígbà tá a bá pa gbogbo màálù rẹ̀ ẹ má pa màálù o tóun bá kú àwọn fámìlì ẹ̀ ni ó jogún màálù ẹ má sọ fámìlì ẹ̀ sínú ọ̀fọ̀ o fámìlì rẹ̀ kọ́ lọ́dáràn òun lọ́dáràn ọmọlúàbí òun náà láà máa pa sóyè àbí òye torí wípé òun kìí fẹ́rú ó ní òríyà ó ní freedom irú nǹkan tó ṣeun tó fi lọ pa èèyàn òun náà ni wọ́n pa lọ́wọ́ sómi ọmọ wíwá ọmọ wíwá bákan náà wà láàbídù bèlà ábúdì tó bá jọ sí wípé ẹ̀rú òun lẹni tó bá pààyàn ẹ̀rú náà lápàtí jọ́ torí ọlọ́run àwọn màsáìlú wa ń bọ̀ lábẹ́ ẹ̀ka àdé yìí tó bá já sí pé ẹrú lọ́pọ̀ ọmọlúwàbí kí ni ìdájọ́ ẹ̀ ìwọ́n tá farabalẹ̀ àwọn tá ìyẹ̀dú lọ́la nù ní ìfẹ́ ràmọ́ tó bá já sí pé ọmọlúwàbí pa ẹrú ó rò pé ẹrú kúlélé ẹrú lásán máa ń padà nù àbí ẹrú náà lórò pé àdínọ́sà ah, ọmọlúwàbí wọn á dẹ̀ máa bùgà sí wa máa pa ni ẹrú náà bá pọ̀ ọmọlúwàbí kí ni ìdájọ́ ẹ̀ ìwọ́n ọlọ́run níṣẹ́ àlọ́mọlúàbí lẹni tó pààyàn ọmọlúàbí lẹni apá ọmọlúàbí yẹn tó pọ̀ ọmọlúàbí ẹgbẹ́ rẹ̀ apá ẹrú tó pa ẹrú ẹgbẹ́ rẹ̀ á ṣe kí ni apá wà ní òǹfà bìlù òǹfà tó bá já sí pé obìnrin náà ló pa obìnrin obìnrin yẹn náà láàpàdì ó rí pé ọlọ́run kọ́ sọ ètò lè ṣe pẹ̀lú jíjọmọlúwàbí àbúrò ó tún bọ́ sórí gẹ́ńdà kọ́mọ̀ jẹ́ pé ń sìn ìyàwó lọ́pàáyàn máa wò mí o ìyàwó dẹ̀ lóyún sínú àwọn ibìkan bẹ fẹ́ràn rò pé ah, ẹ̀wájọ́ kọ́ rí ó sọ ń dùn fún ṣùgbọ́n ìyàwó tó lóyún ó nú bọ́yọ́ máa tọ́ọ̀tù ní kó tó wọlé ọkọ̀ ọmọ ọlọ́ ti máa ń gbé bàbá jẹ ọwọ́ abẹ́sẹ̀ lóyún ọkọ òsì mọ̀ pé agbéwu ni ọ̀sẹ̀ sọ fọ́kọ pé àìgbóhùn kan ní bóyá bá tẹ̀lé àìgbóhùn kan ní Kánò àbí ní kinní kan ọbẹ̀ ṣe àbí ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ àwọn oṣù lónìí làwọn ò dì bí tó pè ní dáadáa làwọn wọ́n ó sì ẹ̀sẹ̀ lónìí ọmọ ìbọn ọmọ ìbọn ní ìfàyà ó sì lónìí wọn jẹ̀rọ níbi oṣù méjì mẹ́ta ló ń fà mọ́ pápá pápá ọwọ́ sá pé àjẹ́ lọ sí náà bá rí bíà ó lóyún títí náà ẹ̀wá jẹ́ ọkọ rẹ̀ kí lọ kọ́ pa ẹ mọ́ pọ̀kọ wà lè ń fá bèèrè obìnrin yẹn náà lẹ́ẹ̀pa ẹ̀ẹ̀ní pa bàbẹ́ ẹ̀ẹ̀ní pa fúrò rẹ̀ tàlẹ́ pa obìnrin sẹ́rí kó fi ọlọ́run máa bó sì dání. Fàmọ́nà òfin àlàwò mi náà kí iṣẹ́ ìhùn bá ti bá bí márùn fi wá dá òun ilẹ̀ ibi tí sáàrì. ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ọlọ́wà dúpẹ́ tó sì wá mùsùlùmí o ọlọ́run wá tó gbé wá tó láwọn màsáìlù tó tànà wá a yanjú ẹ̀ lọ́la torí bá bá bọ́ ọbẹ̀ lónìí a lè parí ẹ̀ á dàtẹ́ sí ìdú láìpẹ́ ìtura pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run mí ló tún gbé wa jáde ọlọ́run ṣàánú wa ọlọ́run àìbá àwọn ọmọ ẹni tí wọ́n pa òun ti kú òkú èfẹjọ́ tó ọba lẹ́nìkan tó gbé bọ́n tó lóhun ọgbọ́n lọ ó tó bẹ́ẹ̀ abẹ́nìkan yóò àdàpẹ́ wà láì máa sọ wọn àbí ọ̀dà tó sọ bẹ́ẹ̀ ò tètè máa ọ lọ ní o torí pé tó bá pọ̀ ìrẹni tí wọ́n tó bá gbá kọ́ ní máa mú plate number o sọ́ra fún wàhálà ní o ọmọ ni ó tó bẹ́ẹ̀ kọ́ fá mi ó tó bẹ́ẹ̀ kọ́ pa mi ó lè pọ́ ṣùgbọ́n tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ṣẹ̀ríà ó gbé ṣùgbọ́n ní nàìjíríà bí ó lè pọ́ ọmọ kó tó pe fámílì ẹlẹ́jọ́ kí wọ́n change the case owó ọgbà ẹ̀wọ́ sì kéré kí lórí ilé ayé lọ́nà àwọn ìṣó ẹ̀sọ́ wa ìlú ìlú tọ́já sí pé o lè ọ́njàre olóhùn sọ ọ̀pá oríkì ìbú tó fi máa ń kì ìbàdàn oríkì rádaràda bí o lè gbé jàre olóhùn sọ oríkì gidi wa nù oríkì ṣàìtọ̀ níyà ẹ̀yin bẹ́ẹ̀ orí kì í bú kí wàá wé ṣe orí èèyàn bá ibi ò lè gbé jàre olùbọ́ àwọn arábàdàn tó máa ń jàre olóhùn tán jó lè mùsùlùmí arábàdàn la wa ẹ̀mọ́ orí kí èṣù bá ń ka wá o orí kí àwọn ọ̀tá ibi tó lè ibi tẹ́ni ibú títí ń jàre ẹni rí à ó kí náà fún yín o ọmọ àbàdàn original èmi náà ẹ má wọ́n kí o kí lóòrán máa dùn àwọn orí kí ìṣàìtọ̀ èyí tó bá dá ń bẹ̀ àágùn lọ èyí tó bá ti já burúkú àwọn amúwà láwọn lọ àwọn ló lè tún jàre olóhùn àwọn èso lè tí a ọlọ́run wọn ti á lólè àwọn tó ń jàre náà ọlọ́run jẹ́ wọn ó tún bá o. ọlọ́run wá ní àyíbá àwa mọ̀ tẹ́nì kan bá pa èèyàn yín ẹni èèyàn yín tó bá ti kú ṣùgbẹ́ yín tẹ́ ẹ jẹ́ wà ní yù àti bàlùkí sùn ìdájọ́ ẹ̀ farabalẹ̀ fún un tó bá ṣẹlẹ̀ tó láwọn tá à ń sọ yìí ọlọ́run ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa irú ẹ̀ ti ṣẹlẹ̀ náà ọmọdé ọ̀tàn yìí ọmọ ìyá wa tó kọ́lọ̀ kó bọ̀ ọ̀rọ̀ kẹwàá ọmọ yahoo ló fi mọ́tò lọ kọlù ọmọdé ilé ọmọdé ló dáwọn ọlọ́pàá báyìí tọ́wọ́ tó gbọ́ ní ìsìn níjẹta ọmọ yahoo kan náà àwọn tèkìtì ọ̀rẹ́ fáwọn tiẹ̀ sún náà ní táwọn náà ṣe ọ̀dà èèyàn mẹ́rin lòún pa wọ́n sì yẹnu mọ́tò rẹ̀ wò wọ́n bá ètùtù ọ̀la wọ́n bá wọn kan síríkù wọ́n dẹ̀ da pẹ̀tros wọ́n dẹ̀ sọ náà àtòwọn àti mọ́tò ṣẹ̀rí ọ̀fara mélòó ni ọlọ́run jẹ́ lọ́ọ̀kan sọ́dọ̀ wa náà o sọ́ra ọ̀dájọ́ tá à ń sọ ìmọ̀lò kéré o ọlọ́run jẹ́ wọ́n mọ́tò ọ̀pá dádì wa o oníjọ́ ọ̀pọ̀ ọmọ ìyá wa oníjọ́ ọ̀pọ̀ àwọn ọmọ wa oníjọ́ ọ̀pá fámìlì wa onípa sáàbù wa onípa gbogbo àwọn èèyàn wa o ọlọ́run àbísọ̀ rẹ̀ wa o àwọn olórí púpọ̀ náà lù yìí o wọ́n pọ̀ gidi gan ni o ọlọ́sàánú wa afá tó bá wá ṣẹlẹ̀ pé wọ́n pa èèyàn wa ṣẹ̀ríà tó nídàjọ́ mi tẹ́ ẹ̀ bá fẹ́ wọ́n pa bọ́yá àánú ṣe yín abẹ́ ẹ ti ẹ̀rù pé ẹ̀wò díyà ní kọ́ bá wa mú owó ọ̀daràn iye tó wò ọ̀daràn jẹ́ màá sọ fún ọlọ́la pẹ̀lú ọ̀dọ́ ọlọ́ ọ̀bẹ ní péèjì National Moon Fighting Committee tó ti yá àbí òye owó ọ̀taràn ó ní iye tó jẹ́ lásìkò tá a wà yìí mílíọ̀nù ni ó wọ́n sá farabalẹ̀ dọ́là ọlọ́nkọ́sọ ọjà wa náà ti kù kó tó di ọ̀la. tọ́ba rán ṣẹlẹ̀ pé ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ ọmọ ẹ̀yẹ́ tó lè jẹ́ wà ní ìlú fún àbítùmọ̀ kejì táwọn àbá fún mi náà àfihàn ó lè jẹ́ min àkọ́ọ́rí bìí àwọn tó jẹ́ relatives wọ́n wá rò wípé ah nítọ́ pé èèyàn wà òun náà ti di yànnàyànnà ẹjọ́ ọ̀sán díà ẹjọ́ ọ̀sán wò tán ọlọ́run ní tẹ́ ẹ bá ti wá ṣàmójúkú òfin ẹni tó bá já sí pé wọ́n ṣàmójúkú òfin tọ́mọ rí ẹ̀mí ẹmọ́ pẹ̀ntọ́ pa bọ̀dá mi àbí ẹmọ́ pẹ̀ntọ́ pa màmá mi ẹmọ́ pa ẹni tó padà dì mí ẹ̀fà fi ilẹ̀ ẹjọ́ sanwó ta sọ̀rọ̀ òsàn àbá sọ̀rọ̀ jẹ́ pé tọ́sàn tẹ̀ èkú láyé rẹ̀ gbogbo tẹ́ tó ṣe tẹ̀ èkú owó òsàn lè sàn torí náà yìí máa pààyàn ìwà abú ni o tọ́bátọ́ àròkọ ọ̀pá gbé Nàìjíríà ó sùn ẹ̀fún wájú Ọlọ́run nígbà bá dé sọ́rọ́ tún ní sáà ẹ̀ máa kàyé wà máa ń yẹ kútúlù mọ́mì náà mọ̀ tá àmì dà fájàzá òjà àná ọmọ ọba mùsùlùmí ọ̀rọ̀ àánú náà ní káàlì dànfìyà ó ní bóde mẹ́wọ̀n láìláì ọlọ́run sí ọlọ́run àlùjẹ́ náà ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ ibẹ̀ ìdílé foríjì yẹn fásitì bá ń bìlì màrúfì ẹ rí i pé ìlànà ọlọ́run tó ń bẹ lórí ẹ̀ ẹ tẹ̀lé lọ́nà dáadáa ẹ tẹ̀lé lọ́nà tí ọ̀tà kò tọ́ lọ pẹ̀lú wípé ẹ gbadíyà lọ́wọ́ ẹ̀ sóyà bí òye ẹsẹ̀ àlètìbá òbèlè màárù àáfàá lélẹ̀ ìyẹkúnú aláwárá sátìlì mọ̀kìtù àwọn tó jẹ́ àwọn tó yẹ kán jogún ẹni tí wọ́n pa lọ́lọ́run bá bá ẹ má kọjá ẹnu àlá ìdá àfáwọn tẹ́ ẹ bá ti lè ṣàmójúkú pé ẹni tó pé ìran wa ẹ má pamọ́ ọlọ́run ní ẹsẹ̀ lófin tí mo gbé kalẹ̀ lọ́nà dáadáa ẹni tó pa èèyàn yíyẹn ẹ bá ṣe ẹsẹ̀ lófin ọlọ́run pẹ̀lú ẹ̀ nílí máa rúfin nílànà dáadáa wá àdá kun ilé ìgbé ìfìsàn. àṣẹ́tọ́lọ́wọ́ rí bẹ́ẹ̀ ìwọ́tọ́ jẹ́ alkọ́tílù olùpààyàn wíyù ìwọ́tọ́ já sí pé wọ́n lọ pààyàn ìwọ náà tí wọ́n ní kọ́ ọ̀sán owó tààrà tí wọ́n ní lọ́ọ̀sán fáwọn fámílì tí wọ́n forí jọ mọ́wàá torí pé wọ́n ti fàwé ikú rẹ̀ ya pé àṣẹ ní káwọn pamọ́ wọ́n ti sáàbẹ̀ ilé ẹjọ́ nípa òde pamọ́ láíláí kọ́ wá ní owó kọ̀ òun ni tàbí o ti lọ́mọ fún wọn ní one million lóṣooṣù wọ́n wá di pé sẹ́yìn náà rí pé cashless ti kó bá yẹn lọ àbí bẹ́ẹ̀ kọ́ gbà wọ́n ti á dán ọ́lẹ̀ pé ókè bọ̀dá nílá palẹ̀ ń yájú gbogbo ẹ̀ ní fourteen tẹ̀ máa pa gbogbo yín tán nígbà tí n bá pa yín tán ẹni ó lọ́wọ́ rẹ̀ ọlọ́run níwọ̀ tí wọ́n tó sàmójúkú òfin tó ọ̀bá ti fi kú ṣèfà jẹ ìwọ náà tó san tó yẹ kọ́ ọ san lówó díyà bil ihsan pẹ̀lú kíni o pẹ̀lú ìlànà dáadáa ọlọ́run ti dá alíkà sàkàfí fún mi rọ́bì fún wàrà ọ̀rá àṣebọ́lọ́ ti tún fi ilẹ̀ pé àwọn tó jẹ́ fámìlì ẹ̀ tó kú wọ́n lè ṣàmójúkò kán má pa ọ́ fún ọdún òní tó máa gbáyé lẹ́yìn ìgbò ti àánú lọ́jẹ́ ìkẹ́ lọ́jẹ́ fámánì ẹ̀ta àdáàbáàdàdà lè kàfàláwò àdáàbùnà rí ẹ bá wá kọjá àlà nínú fámílì tàpáàyàn wọn àbíwọ́tọ́ ọpààyàn ah! yóò jẹ ìyá ẹlẹ́ta ilé o ìwọ ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ fámílì lẹ́yìn ìgbẹ̀ẹ́ sílẹ̀ ẹ̀fọ́ orí ìdẹ́ta ẹ wá lọ ilé wọn ẹ̀sùn gbogbo lé ẹ̀sùn gbogbo mọ́tò ná ìyàwó rẹ̀ tó lórí ó mú ẹrù tó lórí wálẹ̀ ẹ pàdé ọmọ ẹ̀ tí ń lọ sùkú ẹ sí léṣe à ẹ ṣe dáadáa bá àwọn o ẹ ṣe kí ni ẹ ṣe dáadáa. àbí wọ́n tó jẹ́ pé wọ́n lọ pààyàn tí wọ́n wá ṣàmójúkú òfò lọ wá ń tírẹ́tì wọn tó ọba wo kéèsì kan tó ṣẹlẹ̀ ń jó ní ọmọ tó ń ṣe mástáàsì nífẹ̀ẹ́ Timothy Timothy ọmọ wọn ní ọ̀nà làbápẹ̀kọ́ ni. Timothy, lọ́nà ìbarapá tí wọ́n bá kọ́ nítorí ọ̀gẹ́sì yẹn kí wá ọkùnrin rẹ̀ ọlọ́ọ̀dà gbogbo ẹ̀jọ́ ọ̀gbẹ́sì ògúndóyin àbí nǹkan níbi adédọ́yìn tó ní yunifásitì Odùduwà tó tọ́ láwọn òtẹ́ẹ̀lì àtàwọn nǹkan míì táwọn láwọn ọmọ máa ń sọ̀rọ̀ náà ní Odùduwà yunifásitì yẹn tí wọ́n lè rí wọn náà ti pa lóòtẹ́ẹ̀lì náà kó yẹn ọ̀run gbóná gbogbo ẹ tí wọ́n ti patú òrókùn ọmọ òkú wọ́n jáde jọ méjì ẹ tọ́ka mẹ́rẹ̀ ẹni tó pa mẹ́rẹ̀ kò sì fi tọ́ ń lọ bí ayíza ń bẹ ń kó sí láti bí ayíza ń bẹ ń kó sí láti ìwọ tó ọpa pé lórí àwọn ọmọ tí ń ṣẹ́yún náà ọmọ mi náà ó tún ṣẹ́yún ọmọ tí tó sẹ́wọ́n tí ó ti ọmọ tí wọ́n fún lóúnjẹ ó ti wá ń ṣe sì mẹ́tọ̀ ọ wá ń ṣẹ́yún gbogbo olóòtú ọ̀sẹ̀ òun náà apààyàn ni wọ́n náà ìwọ òfé ìbọn ìwọ fi fẹ́ǹsìtì ó fi tébúlẹ̀tì sẹ́yìn ọ̀tá ọlọ́run ni wọ́n náà àfi kó o túbà ṣùgbọ́n tí èèyàn bá túbà ọlọ́run ní jẹ́ ìyàwó ẹ bá àwọn fámìlì tí wọ́n wá pa àwọn jàmáà tí wọ́n náà pa tìmọ́tì wọ́n tún wá ń tírẹ́tìn mo fojú ara mi wò báyìí ìkànnà àwọn fámìlì tìmọ́tì yẹn ó ní ẹgbẹ́ òun bẹ̀ wọ́n o ẹgbẹ́ òun bẹ̀ wọ́n lé ẹ̀mí àwọn kí o oníjọ́ kan lọ́wọ́ wọ́n ti páàkì mọ́tò mi wọlé wọ́n ti mọ́tì bẹ́ẹ̀ bá lọ jáwọ́ mi kéèsì ẹ̀ ń fa yẹn máa fi bú sí ìfàjẹ́ ẹ pààyàn ẹ tó wá ń tẹ́kì fámìlì ẹ̀ á ah, ṣẹ̀rí àwọn dá o gbogbo àwọn tó ń tẹ́kì wọ́n wà wọn kàn pàápàá lásìkò tẹkinọ́lọ́jì ẹ̀ tó bá yẹ kó fi bú sí ìfàjẹ́ yóò fi bú sí ìfàjẹ́ èyí ò ní òní jẹ́ kẹ́kẹ̀lẹ́ palèmí àti ẹjọ́ sẹ́ni àwòbí ewúrẹ́ wọ́n mọ̀ ah, ọlọ́run jẹ́ fọ́ọ̀kì ni àti ẹ̀rẹ́ àtàwọn òbí wa àti fámìlì wa. ikú mọ̀ àwọn èèyàn máa ń kú ọ̀tọ̀ ní pé àsìkò ọlọ́run náà ló tó ṣùgbọ́n àwọn sábà bí èṣù tí pa ilé nàìjíríà dìbò lọ́ọ̀bá àlekè ọlá òun ni kó tó wà kọ́ máa ṣe àmàna wa. alimoyim ìwọ́tọ̀ ọba nípa ọ̀bẹ̀rù ọlọ́run yálà fámìlì tí wọ́n pààyàn wọn ẹ má kọjá ẹnu àlà ọlọ́run bẹ́ẹ̀ bá kọjá ẹnu ọlọ́run ìyá ẹlẹ́ta ilé ro òun lẹ́yìn ọlọ́run wa ní wọ́n là fún fílẹ̀ fi sọ́ọ̀sì àyà tún yá wílì làlùbá ẹ̀yin bẹ́ẹ̀ ní làákà yìí níbi ká ẹgbẹ̀sán ìbẹ̀lẹ̀ ti mọ̀ sẹ̀mí o làálà fún mi pàtàkù tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ìfẹ́ dúró bí ìyá ni àwọn àfa àmọ́ kọ́sà káwọn máa dúró bí ìyá ọlọ́mọdé alẹ́ tí ó ti ọlọ́jà wọ bẹ́ẹ̀ rẹ̀ o bí wọ́n bá dọ̀la àbòsí mọ̀ sáyé dúdú